gbogbo ẹ̀dá á kú. subahana mala yamutu. oníwàásí àgbáyé tó kọrin òun gan ti kú ọlọ́run bá ń kẹ́. ìyá àìní orí dọ. tọ àfàwọn àgbà ló pè ń sheikh musa àìní orí dọ. látòkìsìrì àmàkà. sheikh musa àìní orí dọ májàbánu jẹ́rìí ọ̀pọ̀ ma kudira yakunu. musa inú rìndọ́ nígẹ̀tù àlà ádẹ́bì kò sí ni má jẹ́ bànújẹ́ rẹ̀ ọ́ pọ̀. ma kudira yakunu. illallah ẹlẹ́yẹ rẹ̀ lọ́lọ́ mú lọ ọlọ́run ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ musa inú rẹ̀ ọmọ tó máa dúpẹ́ yìí. alhamdulilayi. látò fèrè lè ha maka má kò dira yẹ kó nù. ìta ti kọ́ ọ yọ ṣe. wọ́lì sí bàbá rọ́ọ̀bì. wọ́n nù ń sìn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọ̀rọ̀ wa ò ní pọ̀ púpọ̀ torí pé bàbá wa tí wọ́n kú yìí èèyàn dáadáa ni wọ́n wọ́n dá a lẹ́dàá wọ́n dá a níwà wọ́n sì dá a léèyàn ọ̀tọ̀ léèyàn ọ̀tọ̀ ní ìjọ́mọnìyàn ọ̀tọ̀ lọ́mọlúàbí ọ̀tọ̀ ní ìjẹ́ ọmọlúàbí. náà bá ní kéèyàn wá sọ̀rọ̀ níbi òkú bàbá tó bí Sheikh Musa Ainu Ridha ẹ lákùnrin tó ń wílẹ̀ kan sí. dàmàlà wàhálà tẹ̀hù. ó ti dépò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá ṣàdúrà ó ṣe wáàsí náà ni. àmàrú jòkó yìí bẹ́ẹ̀ bá ṣe wáàsí inú àwọn tó mọ̀yàn gan jù láyé ẹ̀yin àfáàní ẹ̀yin lè máa ganra yín ẹ̀yin lè mẹ́ni ọmọ kéwú bẹ́ẹ̀ bá wà lẹ́ni ọmọ kéwú tó ọmọ kíbi ìyáwó tó ọmọ ntì kí tó ọmọ bàlágà ǹjọ́ lọ́wọ́n ti sọ sàtífíkẹ́tì ẹ̀ fún yín bóun gbà tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn tó ti lọ ọlọ́run bá wa náà là fún wọn kò sẹ́nìkan tó lè fọwọ́ sọ̀yà ni wọ́n wà kò sóluwẹ̀ láàrin wa ni kò ọ̀hún láti mọ̀ ta ni ta lẹ́ni ẹ̀ ọkẹyìn àfa mo kí mọ̀rìkàsí mo kí àdàbíyà mo kó ńlá wà ní mo kéyìí tí o ké kankan àmọ́ mo pàmò òkun yọ lára ọ̀rọ̀ kálukú gbogbo wọn pàdé lọ́hùn. bàbá wa àgbàlagbà tí wọ́n dé bá wa alimarikasi mo kí yín púpọ̀ ọlọ́run ọjọ́ mi yóò gun ẹ̀ ní amiina. mo kí baba wa lókè odò baba dáadáa èsè àárín ee wọn nílé bẹ́ẹ̀ nílé wọn kó ara fẹ́ra kù baba wa yíyọ bí ọjọ́ mo kí wọn àwọn ni wọn kọ́kọ́ pè mí ńgbà tí ń lọ ògìjó níjẹta baba ló pè mí fún ara wọn n bọ́lẹ̀ wa mo ní ń lo ògìjó báyìí mọ̀lá níwàásí mo sábà yẹ ti kú ológìjó à ń bọ̀ ní Ajégúnlẹ̀. sí òsì wọn ṣe ti gbọ́ ti bàbá yín wọn ní bàbá àwọn wọn ní bàbá tó bí àfa àmọ́tọ́ mo ní bàbá mi ah wọn ni wọn fẹ́ràn yín gbọ́ èmi náà mà bàbá òun ló ní máa jẹ́ wọn ní kí n máa fi ọ̀tẹ̀ gbèmí kún ọkọ mi lẹ́yìn èmi ní tí lọ́ọ̀ṣì ẹ̀. bàbá tó bí àfa Sheikh Musa inú rẹ̀ dán máa fi ọ̀tẹ̀ gbèmí sí lẹ́yìn ó dàbí pé gbàtọ́ tẹ̀ ní pọ̀ lọ́lọ́run wá ní buyàrí sí ju yìí tí ti ń bá bọ̀ tẹ́ tẹ́lẹ̀ lọ. ẹ̀yin tẹ́ mọ kéwú tẹ́ mọ yọpọ̀ mọ òkun lára kéwú tá a bá ké mo kí yín o ẹ̀yin ọmọ rí yọ àwa náà máa rí wí. ẹlòmíín mara dáradára kéwú ẹlòmíín ma jatijati kéwú èmi ọ̀tọ́rọ̀ yín wájú àfa mi wájú alájí àgbà nígbà tí ń sin alájí àgbà lọ́wọ́ kó tó kan wájú oníwàásí àgbáyé èmi ọ̀tọ́rọ̀ yín wájú alájí àgbà ẹnu tí mo tọrọ wájú alájí àgbà ìwọ ọlọ́run àwọn tó fẹ́ ṣìnà jẹ́ máa rí wọn pè sọ́nà mo sì bẹ ọlọ́run jẹ́ wọn máa pédè mí ni gbogbo ẹ̀ lọ́lọ́run sáyẹ̀nsì alhamdulillah má sì jẹ́ máa jíjà àdúrà àdúrà èmi lọ bí àdúrà kankan o bí wọ́n ní wọ́n ń sàdúrà kan èmi lọ kọ́dà ńlọrin wá sí lọ́lọ́run fi ràn mí mo ti máa ṣe náà ní ṣeun gbogbo yẹn afáàtà bá ń kalẹ̀ mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ má bínú ọ̀rọ̀ tiwa ẹ̀ mọ̀ pé wòrowòro là á máa wí ṣe wòrowòro náà lẹ́mọ̀ bá ń bẹ̀ ẹ má bínú. afa musa inú rè dán ilé dọwọ́ yín ẹ múlé dání dáadáa. afa wa sheikh musa inú rè dán eh, ilé dọwọ́ yín o ẹ di ilé mú o. ẹ di ilé mú ọmọ adamu ọmọ wòyìn gbogbo ni o ti rí lẹ́yìn bàbá yín èmi ti sin bàbá mi àti ìyá mi láti 1972 mo sì dọmọ fifty something n sì ní sọ something rí ẹ̀ torí ẹ̀yin tẹ́ ẹ̀ máa kọ̀ tán. seventy two mo ti sin bàbá mi àti ìyá mi ọlọ́run bá ń kẹ́ wọn. àmín. àáfàá mi lọ kì í tí ì pẹ́ jù ọlọ́run bá ń kẹ́. amiina. afa musa inú rí lọ wàláyé ayé ò sí dágbé ẹ múra o lẹ́bọ̀ lóògùn òní máa wòyí gbogbo ní ó lẹ́yìn bàbá sheu musa ayinu rìdọ́ bó ní ó rí fún lẹ́bọ̀ lóògùn òní yà síbẹ̀ awòsùn sọ̀kan òní wò bẹ́ẹ̀ àwa àfa làá máa wò ó pé bó ní ó rí lẹ́yìn bàbá rẹ̀ bàbá ẹ̀ ní mú bàbá ẹ̀ ní kùn bàbá rẹ̀ ló jẹ́ ọ́rá yé lò bàbá òun lọ́wọ́ lọ ìyàwó bò ní ó ti rí láàrin yẹn wa ló ti pọ̀ àárín àwa àfáàní àárín àwa tá a jọ ń jẹ tá a jọ ń mọ̀sá láwọn láwọn alẹ́ àwa ni. àmọ́ mo bẹ ọlọ́run ọlá dáadáa tí bàbá tó bí àfa Musa inú ìdọ́ ṣe sáyé ọlọ́run ni dá yín dára yín. àtẹ̀yìn àtàwọn tí bàbá bí bẹ́ẹ̀ bá mọ bàbá ni dáadáa bàbá fẹ́ lè gbé mi mì ọlọ́run ló mọ tí wọ́n rí lára mi. ọlọ́run wọ́n sá wọlé abẹ́yẹn sọ yìí bàbá kẹ́ bàbá. amiina. afaniya nafsu. ya nafsu tubi fa innal mawta qad hana. Ya nafsu tubi fa inna mauta qad hana wọ́n sì làwà fàlàwà máa zàlà fàtànà àmọ́ tọrọ iná ìlmọ̀nà yá. abá musa nù ìrọ̀ kẹ́yìn fọ́tún rírì kù القرآن بأولانا يا نفس مالية أما يناوب يا نفس مالية mo ti kéwú lọ́dọ̀ àfáà tí n tún lè kéwú wájú. wọ́lẹ̀ la amúhálẹ̀ àti rúkọ́ á. kàlfí wa akharuju min dunya ìrìn eh. àná. kéwú ti kọjá àfa sibayi ẹn ọba kan nìjẹ ọba kan mali ọba kan lakira kéwù kọjá àwọn nìkẹyìn ọlọ kéwù tààrà níbà. yẹ́n nafsu tubi fa innal mauta qad hana. lọ́pẹ̀ mi rẹ̀ ń bọ̀lẹ̀ mi rẹ̀ ń bọ̀lọ̀ darí ẹ̀ sí. kí ló fẹ́ fà ayé rẹ̀ ṣe. sọ́mọ fi dàrú ni àbámọ̀ fi tún ṣe babalágége lu ayé wọ́n sì lọ wọn ò tún tán láyé ayé kan yìí náà wọ́n wá. bàbá wa aláàjì ọba ń sùúrù ó lò ó lò ó fi ilẹ̀ fún wa náà ni ayé náà látún wà nù ẹ̀. oníwàásí àgbáyé bàbá wa oníyàgí bàbá wa kírib salahudin bàbá wa abdulrahmani ńlẹ́la salahudin bàbá wa olùkàdé àwọn tó mọ ìfun àtẹ̀dọ̀ kuranu bá àti ike ọ̀nà méje ni wọ́n gbà gé kurani gbogbo ẹni gbogbo ẹ̀làlí olùkàdé mà. gbogbo wọn ti lọ ayé sẹ́kù. yéèna sùtúbì. bàbá afa musa inú rẹ̀ bàbá wa murtada akabi salahuddin àwọn náà wọ́n tún lọ yìí yá nafsu tubi. ìgbà wo ń tiwa ìgbà wo ń tèmi ìgbà wo ń tiẹ̀. yá nafsu tubi. fa innal mawta qad hana. wa'sil hawa fal hawa ma zala fattana. wa'sil hawa fal hawa ma. àbá musa inú rìdọ́ ní gẹ́tù shehu musa yẹ n kí àwọn tèmi náà tọ́ bẹ́mi tí ma bẹ́mi lọ wáàsí kọ́mọ́ di pé mo débi wáàsí kí wọn mo kí àbá salahudeen mo kí àfa animasam mo kí àfa isa babatunde inú rìdọ́ tó máa tẹ̀lé wọ́n fi sẹ́ wọ́n lẹ̀ wọ́n tẹ̀lé mi kiri n bá lo ọdún kan lẹ́kọ̀ọ́ wọn ní lọ́bi sẹ́ wọ́n máa tẹ̀lé mi kiri pẹ̀lú owó wọn ni wọ́n fi bá mi lò èmi iná kọ́bọ̀ àwọn náà ń ná fún mi ọ̀dọ́ sì ni gbogbo wọn lọ́hún sàwọn jọ fún mi n ò sì kan lẹ́kùn n ò mọ̀ wọ́n rí apàdé ara wa lórí ìrìn ni. mo kí mo tún wá lẹ́nìkan nù wa jórin jórin lòun àmọ́ kọ́ rẹ̀ ní alimiskinu bilayi miskinu bilayi da ǹdẹ́nlẹ̀ káwọn yìí ń bọ̀rọ̀ wa ǹdẹ́nlẹ̀ gbogbo arata àfihàn dá lòun náà àmọ́ miskinu bilayi tiẹ̀ jórin jórin ni jókòó lẹ̀ ẹ bá ń gbọ́ miskinu bilayi miskinu wọ́n pọ̀ ọ̀kan tún ni. ìyá nafsu tubi fa innal mauta qad hana. lápẹ́ ẹ̀mí rẹ̀ padà. wọ́n sì là wá fàlà wá máa zà láfàtànà. ẹlẹ́ẹ̀kejì ni lọ́wọ́ á dùn jù. limana yá. gbogbo àwọn tá à ń bẹ lọ́rọ̀ Shehu Musa inú rìndọ́n torí pé bàbá wa Murtada Akabi Salawudeen lọ yìí. Ah, ó ní àmọ́ tààrà yìí nàlẹ́ mọ̀ náà yà ó rí kú ni. kébà tó dirí kù náà. ibi yóò wá lọ a pàdé ẹ yọ pàdé wa. kẹfà tó dirí kù náà. ní tí wọ́n ń pàdé kálukú yìí. Jade wọn tó lè hikú okòrá náà bí ọ̀la Àdàbí ẹ̀yìn bá ń parí ọba àti kéwù. Jade wọn tó lè hikú okòrá náà. abá ní báwọn kan ti pàdé tiwọn lónìí tiwa náà ń bọ̀ lọ́la á pàdé tiwa náà. bá a ti wá kí wọn pé ẹ pẹ̀lẹ́ tà náà o àfi tiẹ̀ náà pamọ́ ni wọ́n ń bọ̀ wá kí wọn tiẹ̀ náà ẹ pẹ̀lẹ́ àná tiẹ̀ náà ń bọ̀ njọ́ kan. ó tún wá pè é mí ẹ̀. ìyá nafsu maliya. ìwé mi mi èyí ṣe kí ló dé. wàlílẹ̀ àmúwálẹ̀ àti rúkọ̀ á. Fábíọ́lá ti ní gbogbo ẹ̀ tó ó juwọ́ sí báyìí ó dà á lẹ̀ ni. yá nafsu maliya. bàbá wa Sàràkí àgòrò bágun bọ́ọ̀lù ńìlọrin tá a ti tún rírú ẹ̀ báyìí ó juwọ́ sí gbogbo ńtóní náà ni ọlọ́run ni fọmọ rẹ̀ san lẹ́sàn gbogbo ohun tí wọ́n wá tó rí ọmọ rí ó rí ọmọ di senate president ọlọ́run ẹ̀jẹ̀ nìkan gbé wọ́n máa ń pa àwọn ọyọ àwa náà sì kọrí yídì bẹ́ẹ̀ ti ṣe yọ òṣojú wa ẹnìkan ò débẹ̀ ń rí ẹnìkan ò débẹ̀ ń rí lọ́mọ lọ́rin ọwọ́ adébẹ̀ wọn ni wọ́n yọ n ta ṣàyè àfi tó ti pọ́lọ́wọ́n ọba sí lókù ẹ mọ̀ ọrùn ẹ mọ̀ ọrùn wọn ò ní rí irun tán tẹ́ lọ́dún mẹ́rin wọn ń bọ̀ wọn ò sì ní rí irun tán tí parí ẹ mọ̀ káwọn kuranu kan bẹ́ẹ̀ nu gábà káwọn gbé wọn sí wọn yé sọ̀kalẹ̀ kan lọ́dún ni wọ́n máa sọ máa kéwù. yánà sùmàlìyà. ẹ̀sán bẹ. wọ́n lè àmúhálẹ̀ àti roko á. gbogbo owó tí mo ní mọ̀ pátì gbogbo ohun tí mo ní mọ̀ dàálẹ̀. wọ́n lè àmúhálẹ̀ àti roko á gbogbo ẹ̀ mo jùlẹ̀ ọlọ́run máa san àfa àlẹ́ sàn púpọ̀ ó wọ ọ̀bá wo wàhálà bàbá yẹn ó wo gbogbo mímọ̀ rẹ̀ tó ní ó wo ó fi sọmọ lọ́mọ lóore ni ó wá gbé mòdìrú mọ́ríkàs kalẹ̀ bóun bá ti wòyàn báyìí ó ti mọ tó kéwù kéwù. tọ́ba bí mòdìrú bá ti wòyàn báyìí gbogbo mustapha rẹ lórí kéwù ó ti wà lọ́pọ̀lọ́ ẹ̀ gbogbo nǹkan rẹ̀ kánmọ́kánmọ́ sí ni Baba ni mo dé London wọ́n dẹ̀ wá ń kí mi wọ́n dẹ̀ wá ń kí mi mo ní mi kì í ṣàwọn afẹ́ ológun o àwọn tó máa ń bá yín wo tẹ̀sùbà tó gbé tẹ̀sùbà lè bá bá ẹjọ́ ẹ jáde mo wá sinmi mo wá rest èyí tẹ̀yìn ẹ̀sẹ̀ di agbẹ́dá rẹ̀ kí wọ́n ní káwọn alájà mu tìmá iná kí wọ́n máa wulẹ̀ olè ìwọ́lé yanjú ọ̀rọ̀ rẹ̀. yọ́nà sùmẹ́lìyà wọ́lé làmúhálẹ̀ àti rúkọ̀ọ́. ọ̀rọ̀ ara rẹ̀ ló rí yanjú yìí. Wa وأخرج من دنياي عريانا bàbá wa Murtala akabi Salaudeen diini tobi Ṣéwù Musa Ainu Rida wọn bẹ nínú lẹ́lẹ̀ àwọn ń bẹ lórí yẹ̀pẹ̀ níjọ́ làwọn náà papòdà tá a ṣe jíra bọ́ bí tí bàbá bọ́ mu kálukú ó dì í mu òòrè lọ́ba máa ṣe máa ṣe so àbúrò lọ́ba máa ni máa ṣe ń so ọmọ tèèyàn tún ṣe máa so ọmọ tèèyàn bàjẹ́ máa ṣe ń so nígbà mo ti wojú ilẹ̀ mo ti mọ̀ pé àwọn kan bẹ tí ì ní rí bí wá sí gbogbo tí wá sí ń wá sí ni wọ́n wà mo ti mọ̀ pé àwọn kan bẹ wọn ò ní wá yìí torí pé kò sí bí wá sí ti tó yọ̀ tàbá wọn gbogbo ojú ló pè yìí mo ti mọ̀ pé ìnira wọn kan. àwọn tá à ń kéwú lónìí ẹ má jẹ àbá kéwú jẹ àbá tó ní kéwú ṣe wàhálà kéwú kalẹ̀ la jẹ wọn ẹ̀. ẹ obi ẹgbẹ́ kéwú gbà lónìí ẹ obi ẹgbẹ́ kéwú gbà ẹ wọ̀n náà bí ẹgbẹ́ gbogbo sí àfa gbà ẹ obi ẹgbẹ́ gbà àbátá ba. bí wọ́n ti ṣe náà làwọn àbátá lọ yìí ṣe àwa tò ní dé ayé gbogbo ẹ̀ padà amọ̀dá láìsí ẹ̀ haram wọ́n ba sí àfa jẹ́ lẹ́yìn mo fẹ́ gun jíìpù gbangba mo fẹ́ kọ́lé sí Magodo wọ́n da gbogbo ẹ̀rú gbogbo ntí ọ̀yẹ́ ká bá lọ́wọ́ àfa là ń bá ẹni bá lè ṣe bá a sì wọn ni wá ṣe ń tún bọ́ sọ̀rọ̀ mi níbẹ̀ ni èmi náà pé kọ́lọ̀ kí Suratul Bakara lákàyè rẹ̀ ọ̀dà agonu ọba kí Suratul Bakara ọlọ́run ní Suratul Bakara súra màálù láyìn mélòó lè sọ̀rọ̀ màálù ń nǹkan mi lọ àti bá a bá sọ̀rọ̀ òkúta bá tún sọ̀rọ̀ ọmọ bíbí kò sí nǹkan kan àjẹbí. ẹ má ba ọ̀nà yìí jẹ́ ẹ̀yin ọ̀dọ́ àfa ẹ má yẹra yín wò fídíò kan bẹ nísìn wọn fẹ́ gbé jáde mo ní ẹ má jẹ́ jáde èmi ní di ẹni nìgbé má gbé jáde kò dáa rárá àfa wọn gbé pèsè ńbẹ gbogbo ẹ ni wọn gbé àfa wọn rò sọ pupa àfa nítorí kíni ẹni ẹ sì mọ̀ bí amowó náà ni. Àfa. àbá alájà àgbà òṣìṣẹ́ kíṣẹ́ ṣé Ádámù òṣìṣẹ́ kíṣẹ́ gbogbo àwọn àfa tí wọ́n ti lọ tí wọ́n kọ́ ẹnì kọ̀ọ̀kan wáyé kò sẹ́ni òṣìṣẹ́ kíṣẹ́ nù wọn èyí ṣe mọ́lẹ́ ti jogún ṣẹ́ kíṣẹ́ mọ́lẹ́ ti jogún kẹ́ máa pèsè. ìtọ́lọ̀ wọn bá ṣe ní òṣè èyí tí ò ní ṣe kò ní ṣe èyí tí òmí rí nù ní ọ̀jẹ̀ máa ra gàbu olówó kankan bàbá wa wà sí mi wọ́lọ́run bá ní ti ń gbà ọkọ̀ ò kọjá àfi tí n bá parí èmi ò sì ní sí àmọ́nù kan àwọn tí wọ́n ń gbọ́ wá sí ọ̀dọ́ òun náà ni wọ́n ń jẹ́ fún ara wọn ni alájì mo jẹ́ sí àmọ́nù o níta bá sì rí tán torí pé wá sí mi ò ṣe déédéé kí n polóṣèlú kankan á làálàá sí wọn. ẹdúró ibi àwa lónìí náà àwa náà kọ́ òkìkí yìí àwa kọ́ ìmútẹ̀sùbà torí ẹ̀ àdúrà àfa àgbà àdúrà làájí àgbà àdúrà oníwàásí àgbáyé lọ́gbà débẹ̀ mo sì wọ́n ní ìsìjàmbá wọn. àlùbáríkà làájí àgbà lèmi ń gbé kí àlùbáríkà oníwàásí àgbáyé ní ń gbé kí sẹ́ẹ̀rẹ́ àlùbáríkà báràkà láwùtà làájí àgbà ńgbà tí ń sìn lọ́wọ́ àmọ́ mi ni ó lò àtàrà ọmọdọ́mọ tó ń wàásí àgbáyé ẹ̀ kàn ní lò èmi ni mo lò nǹkan mi tán. òun ni ń lò lọ yìí sin àfa rẹ dáadáa ọ̀rọ̀ ayé lòbó ti ṣe fẹ́ gbogbo ntọ́ ganu lu ọmọ wa ọni kọ́dọ̀ ó ti mọ búlọ́dì fún wọn àmọ́ bàbá fa tẹ̀síbà nítorí wọn ó lè mọ jẹ́ àbá musa nítorí lọ bí o ti máa mú alẹ́ ẹ̀kọ́ kan nù. ó ní àmọ́ tàrà yín nàlìmọ̀ náà yà. àmọ́ tàrà yín nàlìmọ̀ náà gbogbo ẹ̀yin tí ẹ dúró tẹ wá ṣàdúrà fún bàbá wa mọ̀tàrọ̀ àkàbí sọ̀láwùdín bàbá tó bí sẹ́kù musa yín nàlìmọ̀ náà ẹ̀yin náà rí kú ni. kéèfà tó dirí kun náà. bẹ́ẹ̀ bá ń ka ilé ilé ilé ládùúgbò tá a wà lọ́dọ̀ musa inú ìlọ yìí nísìn ẹ̀ rí àwọn aláǹlọ́ọ̀dù ti lọ bá mú àwọn olókùn tí wọ́n jogún ẹ̀ omi nínú àwọn ọmọ gan. Haruna sọ̀lá kan náà kọ̀tán Haruna ti lọ o àwọn kan wọ́n ẹ̀ wò wọ́n lórí bákóni bákóni Haruna bẹ́ẹ̀ nù sàárè nísìn. àmọ́ tàrẹ́yìn àlìmọ̀náyà. bẹ́yìn náà ti kú nù wọ́n máa gbénu létí yín náà. kéèbà tún dirí kùnà. ẹ wọlé Haruna Sọlá babanga nga ní àgbà ilé ẹni òun bẹnu lẹ́lẹ̀ àwọn wa ń gba tẹ́gùn lẹ́ni ilé bá kó ní Haruna. à wọ́n ní Gani àgbà náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà jogun jogun tiẹ̀ náà àmọ́ tàrà iná ìmọ̀nà yá. ẹ rí kú ni. kéfà tún ní kú náà. ìtakùrẹ́ bí ti ń pa gúgúrú ní pa gúngún. kéfà tún ní kú náà. bí ti ń polówó ní sìn pátálíkà. kéfà kọ́kọ́ ìsìn ń payà o. kẹ̀hìnfà tún dírí kùnà. àìnú rí dán àgbọn nìkan kan ní kú. kẹ̀hìnfà tún dírí kùnà. gàdá. gàdá wọ́n tún lè ikú kùnà nàbí ulana. ọ̀nà kú kálukú ni ó yàtọ̀ wọ́n sa ẹlòmíì pa ni àáké àwọn ọmọ wọn ẹ ti mọ̀ wọ́n ẹgbẹ́ pọ̀ láyé lónìí àwọn ẹgbẹ́ kan nu àáké ni tiwọn yẹn bá lélẹ̀ tí wọn ọba tí wọ́n yìnbọn tí ọ̀ràn wọn ó sì wá àáké wọn ó sì sa àwọn náà ń bẹ láàrin wa ní ìrìn àwọn ẹgbẹ́ kan nu ibi alóhùn ọba lọ́nu wọ́n pa ẹlòmíràn wọn ò rí pa wọ́n sì dé mọ́ ọkọ̀ wọ́n sì ń wọ́ lọ apá jábọ́ lẹ̀ ẹsẹ̀ wọ́n pé kò lóògùn eléyìí ilaha illallah ibi alóhùn ọba lọ nù ńbo lọ ọba lọ dìyìn mú inú wá sí Buhari Musa nírọ̀lẹ́ yìí ńbo ni ńwọ̀n ba lọ dìyìn mú. bàbá tóbi jẹ́wù Musa inú rìdọ́ wọ́n kú re bàbá lọ́ọ̀rẹ́ ó sun re bó o ní kú tiwọ́ ti rí. ṣé gbogbo yín lámà kọ́sẹ́ni abò ní kú kuranu kan wọ́n ma ja'alna li bashari min qablika kale khulda afa in mitta. أعوذ بالله من الشيطان الرجيم má bó ti ké wà máa fà bẹ́ẹ̀ níyìn o. bisimilahi rahmani rahimi. wàmà jàlínà libasari mi kọ́pìlìkàlẹ̀ kúlìdà. anabi nu. àfààyè mi ta fàwọn mọ̀lẹ́ kálí ọ̀kan tó wá tẹ̀lé. kúlù nafsin sa ikatuli máa ti. àṣé ọ̀ọ́bì kálukú. wànà bulú kan bíṣẹ́rì wàlẹ̀ kọ́ìrì fitnata. ọmọ ṣe o. wà ilẹ̀ iná turja'una. ààbọ̀ nìkan níkù abara tọ́ba ti pa bara tá a dá nígbà tí dáwà nẹ́bí kò sẹ́ńtà ààbọ̀ níkù. Allahu alayhi wa sallam ẹni tá a pè ọmọ bẹ lọ gbére kò sí. àfàìn mi ta. àfàìn mi ta. ìwà náà bí bá tiẹ̀ wá kú. fọ́ọ̀mùlẹ̀ kọ́ọ̀lì dùnà. àwọn tí wọ́n ń fowó ké wọ́n yẹn sẹ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ gbére ni. àfàìn mi ta. fọ́ọ̀mùlẹ̀ kọ́ọ̀lì dùnà. sẹ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ gbére ni. Mm. kullu nafsin kúlù nafsin sa'iqatul mauti. àti kúlù nafsin. kúlù nafsin sa'iqatul mauti. gbogbo wa látọ̀ ikú o olówó ọlọ́lá orílẹ̀gbé orílẹ̀gbé ojé èèyàn ojé èèyàn ọ̀njẹ̀ ń tó fẹ́ ọ̀njẹ̀ ń torí òbí ma òbí ma la ilaha àtọ̀ ikú o. kúlù nọ́ọ̀sì sá ikọ̀tùlì máa ti. a tún ma wá dán yín wò. wànàbùlù kò. a ma dán yín wò. bisari. ẹ rà wàlàkọ́ ìrìn. ẹ sì rọrẹ. fitinata. a ma fi yín wò fitina yín nù. وإلينا ترجعون àwọn lágbájá kéfà asibata ó ní asbahatu wa uhibbul fitna àwọn mo jí dáadáa àmọ́ gbogbo fitina Ọlọ́run tó dání nfẹ́ wọn à ń bẹ̀rẹ̀ pé èyí ṣe téèyàn ń tọrọ fitina ó ní ẹgbàá ìbọ́lọ̀ ní alimalu alibanu náà kínní kan gbogbo bẹ́ẹ̀ lówó ń bọ̀ má lọ ń bẹ̀ bẹ́ẹ̀ bá lówó fitina ni bẹ́ẹ̀ bímọ fitina ni àwọn tó bí wàá sìn wọn wọlé ọlọ́run sùn ni àwa náà ó sin àwọn ọmọ tá a bí wọ̀nyí tá ìkú ni. Allah. fìtínà ni bọ́ba jí làárọ̀ tó bá jó bí gidi ọkàn rẹ̀ ọkọ̀ lára àwọn ọmọ rẹ̀. àdánwò láyé kò sí gangan ẹ̀ wọn la du awusa wo titi ó ní duniya banza. la ilaha illallah. ó ní duniya banza. ó ní kò sí kankan nù ayé ṣé mọ́tò mutua ikú gbogbo yóò tó lè ní ikú yìí ni mọ́tò hmm. àdóòlè ó kú náà ni ó ní gbẹdẹgùn ó fi kìnìkan kọrùn ó ní kìnìkan tí màá lò bàbá lò wọn ò ní rí a wàláyé màlákùlù máa tó rí ọ tí kò sí ọgbọ́n tó lè dá kí wàá lọ́wọ́ wà nù ayé òun làwọn àfa bẹ́ẹ̀ bá dé bàbá wa lágége wọ́n kọ̀ nǹkan wọn kún òkun àwọn ọmọ ni wọ́n kún baba alhaji àgbà ọkọ̀ kalẹ̀ kò kún àwọn ọmọ ni wọ́n kún ẹ lọ wọlé àwọn afáàlá la wọ́n yẹ̀ yẹ ayé máyé náà lánìí là ń kún èmi àti wọn nísìnyẹn lọ wọlé tá a kọ́ ọ̀tọ̀ nílé àlejò ọ̀tọ̀ nílé agbára àwọn kan tún nílé agbára àwọn àfa àwọn baba onífa aláwo olè tí wọ́n ń jalè kí wọ́n ń kọ sàkì kọ́rùn àwọn ọmọ nílé agbára àwọn àfa náà ti tún nílé agbára nísìn àdó olúgbòhùn lọ́dọ̀ àfa nítorí kìnnì sẹ́yìn ní kúmọ̀ Allah tí ọ̀ràn kú àfa àyàtò kó tó jẹ yin ọlọ́run ká máa lọlé. Ya hayyu qabla kulli hayyin. Mo pè wọ́n ọlọ́run ọba aláàyè ṣáájú gbogbo tí ń já láàyè. Ya hayyu ba'da kulli hayyin. Mo tún pè wọ́n ọlọ́run tó máa já láàyè. Orí bàdàkùnlá hayẹ. ẹyin gbogbo tí ma ń jẹ́ àlàyé àlàyé tiẹ̀ ó tún ma bẹ lónìí. Ya hayyul ladhi yumitu kulla haye. Mímọ̀ rẹ̀ ọlọ́run ọba wo ni rí ọba tó ṣe pé yóò pa gbogbo tí ń mí lókè tí ń mí lọlẹ̀. Ya hayyul ladhi la yamutu. Mímọ̀ rẹ̀ ọlọ́run mo pè wọ ọlọ́run òní kú ọmọ bẹ́ẹ̀ lọ ni torí pé o ti ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ bí bẹbẹ ọba sí mọ ìwọ ni ó tukù. yẹmú tukù lòlì bàrà yá. gbogbo ẹ̀dá á kú. subahana màlá yẹmú tún. oníwàásí àgbáyé tó kọrin òun ti kú ọlọ́run ìyá àìní orí dọ̀. tọ̀ àfàwọn àgbàlópẹ̀ ń sheikh musa ainu ridọ. látòkìsìrì Amaka. sheikh musa ainu ridọ májàbánu jẹ́ rí ọ̀pọ̀. má kò musa ainu ridọ nígẹ̀tù ala adabi kò sí ni má jẹ́ bànújẹ́ rí ọ̀pọ̀. má kò dira yẹ kó o nà. tọ́lọ́mùbá kọ́ sẹ̀ wọ́lì zimbabwe. yàyà sókótó ń bọ̀ ìwọ máa wá dúpẹ́ ọlọ́run tó bó ti fẹ́. ọ bàbá bàbá ọba ní ọ bàbá ìrònú rẹ ní ọ bàbá ó ṣe bẹ́ẹ̀ fáwọn kan ìrònú bàbá kan bẹ ó ní stroke níjọ wọn sọ pé lágbájá darí Amẹ́ríkà kọ́dọ̀ òun ní kí n wá gbé òun nígbà táwa dé ibi ọ̀rẹ́gún kọ̀ńténà rí àti dírẹ́fà tó wá gbé ọ̀rẹ́ tó wá gbé wọn ilé tán gbé bàbá wọlé kọjáde ní ọlọ́run ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ musa inú rẹ̀ ọmọ tó máa dúpẹ́ yìí. alhamdulilayi. látò fèrè lè ha dira yẹ kó nù. ìdá bá ti kọ́ ọ yọ sẹ́. wọ́lì sí bàbá rọ̀bì ká. àìnú rìndọ́ wa ti pẹ̀lẹ́ dunni ma ẹnu ọ̀nà ọlọ́run tó dúró ti ń gbà bàbá ní bẹ̀ tó filẹ̀ mọ́tò wa filẹ̀ dì sí. bẹ́ẹ̀ dà mọ́ àbí ìka. lẹ́yìn ikú bàbá wa murtada akabi salahuddin tó dúró tilẹ̀kùn ọlọ́run wátìrúkì kúlà dùn. ayé ti lé ayé wa gba mẹ̀sọ̀mẹ̀sọ̀ gbogbo yóò tán lè máa gbé abẹ́ ah, bá tún lò yìí náà òun náà tún máa ṣiṣẹ́ má bàa lò kankan nítorí wọn bá kọ ní ṣe nítorí wọn yóò ṣe ni yóò ṣe. lè ana abaka min alil khairi. gbogbo àwọn tá a jókòó ìlànà pé bàbá tó bí musa inú rẹ̀ lọ bàbá dáadáa ni èèyàn dáadáa ni wọn wọn yìí dá sí ní tí ọba kan wọn. jẹ́jẹ́ ni bàbá máa lọ wọ́n sì fẹ́ràn ọmọ ọlọ́mọ. min awliya illahi. lágbára ọlọ́run nínú àwọn ayọ̀ ọlọ́run bàbá wa. takiyo minal atikiya. olùbẹ̀rù ọlọ́run ni bàbá wa murtada akabi salahudini ti musa inú rìndó àtàwọn yòókù ẹ̀ tara wọn jáde olùbẹ̀rù ọlọ́run nínú àwọn tí bẹ̀rù ọlọ́run ni bàbá. ayo alimari o ìwọ èèyàn. ìjà àlìmọ́ta bàdà ni. fi kú sínú ara rẹ báyìí. lè ana máa ń zila kalẹ̀ kọ́ bùrù. torí pé eh, ibùsọ̀ rẹ sàárè ni. وأهل المقابر ينتظرونك في كل لحظة. àwọn tá a ti gbẹ́nu sàárè retí rẹ̀ wọ́n retí ìwọ náà pé ọ̀fẹ́ dé ọ̀fẹ́ dé ọ̀fẹ́ yaná ọ̀fẹ́ tanná ọ̀fẹ́ parí tiẹ̀ fẹ́ tán tiẹ̀ fẹ́ bá ọ ọ̀fẹ́ kú o. ìyáka ìyáka. ọ̀dọ́wọ́ rẹ o. ẹ̀ ń tẹ̀síra ilé ìbílà. lọ́wọ́ ẹ̀rẹ́ kọ́ ọmọ bá wọn ti ń bẹnu sàárè wọn ni pẹ̀lú àìmú kankan dání tó mú lọ. satan dàmú ẹ̀rọ hìlì tàbí gèrè zádì. bọ́ ọ bá pònú ayé yìí ìwọ tó ń gbọ́ wá sí Buhari Musa yìí tó o bá yẹ rìnrìn àjò okú tó o palẹ̀ mọ́tò mú kankan dání. satan dàmú. ọ satan ṣìkọ ibi yunadi kàlí múnadi. ọwọ́ akéto ó kéto ńgbà ọba gbọ́ táwọn olùtólùpèpè bá ń pèpè ó kéé. ẹ dákun ẹni wọn musa yìí nù dọ mọ wo bí kankan má yẹ mí ni wọn má wò. ruwiya. ẹ wá tẹ́tí. an abdullahi bun amuru. abdullahi ọmọ ọmọ amuru. bunu la aasi. ọmọ aasi. anna ukola. òun lọ sọ̀rọ̀ yìí. kana abi kẹfìrà ma yakulu. Ah, ọlọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ nù àwọn àgbà tí bàbá mi máa sọ báyìí. ìní ilé ajabu mina rọ́jú lé. bàbá mi ni a ah, ń ṣe màlára ọkùnrin kan. aládì yunzilu bíìlì mọ́ọ̀tù. èyí tí kú sọ̀kalẹ̀ sọ́dọ̀ ẹ̀ tó fẹ́ gbẹ̀mí ẹ̀. wà má a ò akílù ò wàlì sàánù. ó sì ní làákàyè ńgbà kú ni dé àwọn sì ń bẹ lẹ́nu ẹ̀ tí ì sọ̀rọ̀. fẹ́kẹ́ fàlàyé sí fún un. a ẹ wá tí ò lè ṣe làbárí ikú. Thumma qala Abdullahi. Abdullahi wá wí báyìí. Thumma nazala bihi alimotu. Ikú wa dé sọ́dọ̀ bàbá tí màá sọ̀rọ̀ yìí. Wa ma'ahu akilu walisanu. Bàbá tá a wá wí, àwọn bẹ lọ́dọ̀ tiẹ̀ náà làákà yín bẹ lọ́dọ̀ tiẹ̀ náà ń gbà tí kú tiẹ̀ náà di. Fakultu ya abati. A ó ní màá wá ìwọ bàbá mi o. Kọ́dí kun tàtẹ̀kùlù kàzá. Àwọn àzà. ìwọ bàbá mi ìwọ lọ máa wí báyìí lọ máa wí báyìí. fọkọ́lá yà bùnà ìyá. ọwọ́ ni ìwọ máa mi. Almotu àzọ́mù mi ni àyù sọ fún. ó ní wọ́n máa mi ikú tóbi ó tóbi púpọ̀ tayọ̀ ń tà àròyìn walakin ṣe àsìfò laka mi ni ó ṣe é. àmọ́ bó ti tóbi tó ní ń ṣe làbárí kankan fún un nù ẹ̀. wallahi ya bunaya. ó ní mo fọlọ́ ń bóra ìwọ ọmọ mi. ka'anna alaka ti fi jabalun rọ́dí ó nígbà kúndé tí ó pa mi ọwọ́ dàbí ìgbà tó kè ńláńlá kan bẹ léjìká mi tí wọ́n gbé wọn léjìká báyìí. wà á kẹ́nẹ̀ ruhi takaruju min sakibi iburati. ọwọ́ dàbí pé ẹ̀mí mi wọ́n fẹ́ gbanú inú ihò abẹ́rẹ́ ẹ̀wọ̀ abẹ́rẹ́ tá a fi rán sọ ihò tí ń bẹ́ẹ̀ ń di ẹ̀ ọlọ́wọ́ dàbí pé ibẹ̀ ni wọ́n fẹ́ gbà yọ ẹ̀mí mi jáde wọ́kẹ́ ànàfi jà òfin ṣà òkà tán a ó ṣàjùn. ọlọ́wọ́ tí wọ́n dàbí pé ikú tí wọ́n pa mí nì ọwọ́ dàbí ìgbà tí wọ́n lọ wá ẹ̀gún tó tún ní ẹ̀ tuntun wọ́n kíbọ̀ mí kún wọn wá fẹ́ yọ láti kún mi ẹ wo nǹkan wákà àna sàmáhù àti bàkọ́tì alàlẹ́ àrí. ọlọ́dà bíi pé sámà òun bọ̀ ń lẹ̀lẹ̀ ọ̀fẹ́ rẹ̀ lulẹ̀. wá àna bẹ́ẹ̀ náà ó máa. tí mo wá wà láàrin ibi tí sámà ń jábọ̀ ni oníbi kú ti rí nu. yá àwòládàlì máa ń yí ti. ẹ dákun mọ pé ẹyin ọmọ bàbá wa bàbá wa Murtada Àkànbí Salahuddin bàbá tó bí ayélujára àtẹ̀yìn yòókù mo pè yín o ìzù àǹfùsàkùn bí àbí ikọ̀ mọ́. ẹ wá sí fúnra yín pẹ̀lú ikú bàbá. lè anahu kana sọ ibùl àsìrárì rọ́bà ni. èyí tó dá lójú ni pé bàbá tó bí Musa nínú ìlú ọmọ ní àṣírí lọ́wọ́ àṣírí ń bẹ lọ́wọ́ bàbá yẹn àwọn Musa ni ó jogún ẹ̀ báyìí. bẹ́ẹ̀ bá ń wo Musa nínú ìlú ọmọ ẹ̀ rí i ìjogún ẹ̀ sì ti ń wà lára ẹ̀ ẹ̀ wo bí ti ń sọ̀rọ̀ pẹ̀lú confidence ó béèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ bàbá wa alimarikasi ó ní sẹ́ bẹ́ẹ̀ máa ń gbé bàbá wa kọ́ yín Kùránì ẹ sọ láàrin ẹgbàlájò ẹgbẹ̀lẹ́gbẹ̀ ojú ẹ̀yìn náà. bàbá tún wáyé ń jọ mi àfáàní kọ́ lóhùn ṣe wa. amiina. bàbá tún wá torí gbọ́ wà á délé tí làákà ìrì ọ̀dà àgọ́ tó ní Buhari ni wọ́n tún wá bá a ti balẹ̀ náà àwọn àgbàlagbà ni wọ́n bàbá tún wá ń jọ mi èmi náà wí bẹ́ẹ̀ wà á kàtàrà ọlọ́wọ́ bìtúlù lè ọmọ rẹ. àmọ́ wàlọ́ọ̀yì. wàlọ́ọ̀yì. àmọ́ wàlọ́ọ̀yì. àmọ́ wàlọ́ọ̀yì. lọ́ọ́ àlìmọ̀lá àná mọ́ lima kuliku lama gafalo anamọ. ìtàkùrẹ́ fàmáwò tún fún ma bá a fún fún fàmọ́tò fún màbá fún fún màṣírò wọ́n tẹ̀ òbí wà àhàwà lórí ìzọ́mọ́. ọ̀tàn kí ló wà ń afaani amma wallah mo kúra pẹ̀lú ọlọ́run. lọ́ọ́ alimọ̀lànà mọ́. bá a ti dúró yìí gbogbo àwa tá à ń bẹ́nu ayé. bàbá ti pa àbá mọ̀ ni. limọ́ kùlíkù. torí kí ọlọ́run fi dá wa sáyé rí. làmá gàfàlò ànámọ́. àbá ti fọnú fọra nínú ayé àbá sì ti máa sùn bá a bá máa ń tọ́lọ́run fi dá wa ni. fàmọ́tún dùn. àdáwà fún kínní kan àdáwà pé káwa kú. fún bàbá fún. bàbá kú tán àtúngbé wa ń dé. fún màá ṣírò. bàbá gbé wa ń dé tán wájú ọlọ́wọ́n ọba ya àkójọ yá. wọ́n tẹ̀ bí o wà á wà lò wọ́n tẹ̀ bí o wà á wà lò ìsọmọ. musa inú rí lọ bàbá ti lọ. nazulu hmm. kamazala zàlà àbáwọnà. àwa náà lọ báwọn bàbá ti lọ. wàtẹ́bùkọ̀ zamanu alamatara. ìgbà ó sì sẹ́kù gbígbà ti sẹ́kù lẹ́yìn bàbá wa kan bisalawudin murtada bàbá rẹ̀. Allah. hukiya. ee. Eh kánà ahadu sọ̀lì iná. ọ̀kan nú àwọn yẹn dáadáa. kọ́dí ìtaada ẹ̀rùn yẹkira kúláyà omi àṣàràtà àjìzá ìmìnàlùkùrọ̀ ànilkẹ́rì mi. òun dà orí ọ̀dà di ọkàn gbogbo ojoojúmọ́ ìmọ̀ ké ìsùn mẹ́wàá ìmọ̀ ké ìsùn mẹ́wàá mẹ́wàá nínú àlùkùránì wàzáàtà yaomi. ibo òdìjọ́ kan. kẹ́nà yẹ́kìrẹ́ òfin súra ti yaasin. ìwà ń ké bọ̀ òkè ìwà ń ké súra ti yaasin lọ́wọ́. àtẹ ìdámà wọ́sọ̀rọ̀ ìlà káwọ́lì ta'ala. ń bá súra ti yaasin bọ̀ títí ó fi wá débi gbọ́dọ̀ wọn lọ́wọ́ ọba tó wí báyìí. ìní ìlà láfi dọ́là lé mọ́bí ni. afa musa ibi rọ tó kéde nù. Ah, ah ń bọ̀ wá kéde bẹ́ẹ̀. sọ ẹ̀dá ti rúhuhu ìlà sámà yìí. màlúbákú lè máa tún gbẹ̀mí ẹ̀ níbi tó kéde. fata àjàbà àṣàbù mẹ́nà haoli yìí. gbogbo àwọn jàmá rẹ̀ tẹ́ máa jókòó tì bá àwọn jàmá tí wọ́n pé tí wọ́n pé ah ẹ́ eh, ń bọ̀ làfà lọ ah ń bọ̀ làfà dákẹ́ sí. wàkọ́lù. wọ́n báyìí kana hada rọ́júlù sọ́ọ̀lìhà. àfa àwa sì ní èèyàn dáadáa la àfa bó wọn wá parí bó wọn wá parí ọ̀rọ̀ Ọlọ́run sí. fẹ́kẹ́ ìfàyú kùtàmù làwù bí hádì ilẹ̀ àyà. kí ló dé ebi wọn ti jẹ́ èèyàn rẹ tó ń bọ̀ wọn parí Kùránì sí i ibo ni kú wá kà wọ́n mọ́ yìí. fara awu ahadu sọ́ọ̀lì iná fílmà náà mi bá àdàdà fún ni. ìgbà wọn sin àfa tán ọ̀kan nu wọn ṣé gbogbo wa la àwọn kan bẹ nínú wa Ọlọ́run wọn rí náà wọn rí náà wọn fi ní ittaqu firasatal mu'min fa innahum yansuru min nurillah ẹ bẹ̀rù rí náà àwọn ẹni Ọlọ́run kì í ṣe rí náà tèmi yé ni wọn rẹ ni wọn páàkì àmọ́ ń dá jàǹjà kẹ salamu alaykum ẹ lákùnrin rí náà sìn ó lè ní ọ ó rí kankan ìwọ ọjà lè nu àwọn ẹni Ọlọ́run báwọn bá rí náà sìn ó pé alájà bọ́ọ̀ bá délé ọ pa díẹ̀ ó fi ṣe sàárà kó gbààwẹ̀ mẹ́ta ọlọ́run ṣàánú rẹ̀ aburú tá a rí lára rẹ̀ yóò sì ní ṣẹlẹ̀ kó wá lọ́dọ̀ àwọn àlùmọ́ngìrì ó fún wọn ní tọ́lọ́mùbá ní nípa àwa àti sẹ́wà pé ẹ ra màálù méjì ọ̀kan funfun eléri yóò sì tà ní yóò tà màálù nù àwa ká àwọn ọmọ kéwù jọ fún yín wọ́n ṣàdúrà fún yín èyí wọn ní náírà ló gbọ́ hundred thousand màálù méjì àti hundred thousand ẹ̀ jẹ́ mọ́ ṣé fọ́ọ̀ ti máa pé ìrìnà tẹ̀yìn tò nínú àwọn bàbá àjọ wọn àtàwọn tó tún sẹ́kù tó ń bẹnu lé nísìn tí wọ́n ní bí wọ́n ti wí nu lọ́ọ́ ṣe báyìí lọ́ọ́ ṣe báyìí òun tọ̀ òun ní ọkàn wò pé ẹ eh, bàbá tó lọ́ọ́ ní kó bá rìn tí ó ṣẹlẹ̀ yìí ní ó ṣẹ̀ṣẹ̀ wá dúpẹ́ fún wọn àwọn ní pé mu wá àwa ti sìn ń tàka ni ẹ eh, mú two hundred thousand wá ẹlòmíì tiẹ̀ dẹ́rù bẹ́ẹ̀ lómi pé ah, ikú ní ń tẹ̀lé yín yìí tọ̀wọ́n tún wá wẹ̀yìn pé ikú bò ó gbà bíi báwọn kọ́ ẹ lè lọ̀sẹ̀ tí ń bọ̀ láyé bẹ́ẹ̀ bá bàbá ṣe ń tá fẹ́ ṣe yìí tọ̀wọ́n bá máa lọ yáwó ẹlòmíì tún wáá wá àfọ̀sẹ̀ kan nínú àwọn ọ̀dọ́ àfa ọlọ́mẹ̀kọ́ ọlọ́abẹ́kúta ọlọ́ọ̀sùn gbogbo nǹkan lọ wájọ lónìí tọ́ wáyé gbogbo tó ní àti bàbá ná fún mi tán kí n tó sìn lẹ́yìn yẹn ọ̀tán wọn sẹlómi dẹdun arin lẹ ijó alikiyama wa ń kọ fúnma fúnma látò alónìna yawma idhan ani na'imi. fún لتسألن يومئذ عن النعيم. àwọn kan sì jogún àwọn bàbá wa oníjàlábí bí àwọn musa inú rìndọ́ yìí wọ́n jogun wọn wọ́n pọ̀rọ̀ láyé bẹ́ẹ̀ àwọn ò ṣe rédèrèdè wọn ò ṣe játijàti wọn ò ṣe rẹ́wọ̀nrẹ́ wọn àmọ́ wọn ò ní rédèrèdè wọn wá kọjá yín déédéé lọ. ọ̀kan náà àwọn àfa ńgbà mo ṣe wá sí àdúgbò kan wọ́n wá ní wọ́n ń sin mítìnì wọ́n lọ ní sẹ́ Buhari Musa ẹ fún un jọ́ méje yóò kú olórí yẹpẹ àwọn ọmọ kéwàá ni wọ́n wá sọ fún mi mo wá bú ẹ̀rìn mọ́lẹ́mi Buhari Musa nígbà mo ti mọ̀ pé màá ṣe wá sí ìsìn ní purọ́ òótọ́ ni màá sọ èmi náà ti wá sáré gbogbo eré aburú ti bẹ lọ́wọ́ ẹ̀dá kátàlí kan bẹ́ẹ̀ lọ́wọ́ àfa kínní wọ́n mali ló ti mali kọ́ ní jẹ́ni lérí tèmi igba ni wọ́n pa. mọ́lẹ̀ yẹn ọmọ ẹ bá ń gbé ẹ bá ń gbé atọ́ wa kí ni kàrà àwọn àgbàlagbà ń pè ní atọ́. ọ pata ni wọ́n ní bọ́bá yìí ti ṣe bẹ́ẹ̀ yí pa yẹn lóòótọ́ mo ní ẹ máa wò kò ní pè mí àwa débi wá sí wọ́n jòkó báyìí mo ní lágbájá èmi Buhari Musa ẹ̀ ń gbọ́ tí wọ́n ń pé wọ́n ní wọ́n pa ẹnìkan kìí ṣe mi o ẹ̀ ń tó sì wí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ń jòkó lẹ̀ mo ní wàláhi tàláhi ń jẹ sàrà rẹ̀ àdánwò tí mo kọ́kọ́ fi kan ni pé ń sun mi ń sun mi gbogbo bí wọ́n gbé dé kò tọ̀ ẹ̀jẹ̀ wọn ń ṣe dáadáa gbogbo ẹ̀ṣẹ̀ àmọ́ torí omi kò yí àwọn mo ní kò ní yé yín sin lọ́hùn níbi ẹnìkan bá wá kú ládùúgbò tọjọ́ méke òun náà wà ayọ̀ tẹ̀sùbẹ́ ìlérí ibú kan yà wà tó sáfù wájú ẹ bá kírun táwọn àyókù náà máa pè ah broscoli ẹ̀yin náà wálé ni ó ní ah ọmọ òrùkí wọn gbé gani wàhálà náà ni níbi òní wọ̀ wá ní kú ẹni bá mọ ọlọ́run kó ní la ilaha illallah. la ilaha illallah. ẹ wí kan sí. la ilaha illallah. ẹ wí ẹlẹ́ẹ̀kẹta káwọn ti ń bẹnu lẹ́wọ̀n yẹn mọ̀ kó à ń bẹ ní. la ilaha illallah. ọlọ́fà èyí ṣe tẹ́ wá parí ẹ̀ síbẹ̀ ń tẹ́ kú báwọn oní àá ah, ah, ìwọ́n tó bí mi léèrè ọ̀rọ̀. lẹ́mà dáfà tùmú ni. ìpàdé sinmi tán tẹ padà tẹ lọ. wọ́n tẹ̀rẹ̀ kì ni fi mí lẹ̀ tẹ́ lọ. jẹ́ àní màláka ni. ẹ̀yin lọ tán màláìka ọlọ́run méjì ló dé wá bá mi nù sáré. wọ́sà àlà ni. wọ́n wá ń bí ní question. wàkọ́lá máa rọ́bùkà. ìdí wọ́n bí mi ni pé máa rọ́bùkà. tààrà lọ́wọ́ ọba rẹ̀ wọ́n bí ẹlòmíín járe wọ́n bí ẹlòmíín nù sáré yóò ní. apc ni ọlọ́run ẹgún ní odò pa. máa rọ́bùkà wọ́n bí ẹlòmíì yóò sì wí torí kò sí kankan láyé rí òṣèlú mítìnì eléré ibú yìí ní sàǹsẹ̀ káàkiri máa rọ́bùkà. ta ló lọ́wọ́ ọba rẹ olùsí yóò gbàgbé bí ó ti wá pdp ọlọ́wọ́ ní ẹ̀ẹ́dùnbú ẹ̀. máa rọ́bùkà búkà. wọ́n mọ̀ bí ẹrù mi tara láwọn ọba ti yẹ rí aláwọ̀ àwọn bàbá àyáláyà àwọn tó ti kú àwọn ìgúnnu ni ọlọ́wà ní ẹ̀fà já. máa rọ wọ́n mọ̀ bí ẹrù mi tara lọ́wọ́n rẹ rí yóò pé a ẹ̀yọ̀ làwọn gbé ọlọ́wọ́n àni ẹ̀ máa ń tẹ̀sẹ̀ ẹ̀kìrìn ẹ̀yọ̀ lójú ẹ̀. máa rọ́ wọ́n máa bí ẹlòmí pé mọ́rọ̀ búkanú sàárè yókè ńgbà oògùn eléri ibú irin tọ́lọ́hún dá irin ẹ wá kojú ẹ̀ bí ìbá pa àwọn bàbá yín wọ́n yí lérí ọmọ wọn náà fọ́ lérí irin àwa kò kalẹ̀ ẹ wá ń dọ̀bálẹ̀ ẹ fún ẹ wá ń pẹran ẹ wá ń pe eléré nítorí bínú ti tó ilẹ̀ ó sì jẹ́ lọ òun lẹ̀ wá ń bọ̀ àkàtún làwọn àwọn aláwo kí ni bẹ́ẹ̀ nu àwo jìbìtì ni gbogbo wọn lù kò sí ọlọ́run nìkan ni kò sí nǹkan kan nu àwo gbogbo sọ̀jọ́ ọlọ́jà wọn ká tán ni wọ́n fi ń lérùn káàkiri wọn ni wọ́n ń lé kiri sàkì irọ́ ni irọ́ ni gbogbo ẹ̀ kò sí nǹkan jìbìtì ni àwájẹ́ ni. Ironi ẹbí onífá tó da náà kìíní kan ṣẹlẹ̀ lọ́la ẹ bí ẹlẹ́wọ̀n ni yóò jẹ́ yẹn nínú àwọn ọmọ ẹ̀kọ́ dabakari. kò lè dáhùn ẹ̀. La ilaha illallah. La ọlọ́run nìkan ni ọlọ́run abáàmúta ni rí lọ ọlọ́run làwọn bàbá wa sìn tí wọ́n yé lọ òun làwọn náà sì jogun lọ́wọ́ wọn yìí yàyà Sokoto. wọ́kọ́lá máa ń rọ́bùkà. ó ní wọn wá ń bí wọn pé máa ń rọ́bùkà tá lọ́wọ́n ọba rẹ. fa akmilitu lahumul kiraata. ó ní kuranu tí n ké láyé níbi tí kú kábí mọ́ ń mọ́ wá bẹ̀rẹ̀ kí mo wá wí. fakulitu. mo wá dá wọn lóhùn. inni amantu bi rabbikum fasma'uni. Ah, ah. ó ní mo wá dáhùn lóko inni amantu rabbikum fasma'uni. ma rabbuka ni wọ́n bí ó ní mo wá parí ayé àti nké lọ. inni èmi àfa. amantu bi rabbikum fasma'uni. magbala wọn bá mi gbọ́ fasma'uni ẹ̀tẹ́ tí kila udukulu le janna ta. wọ́n ní wàá fa udukulu le janna wàlìjẹ́nà. kọ́lá ṣéyíkù. àfa wa wíwáyì. yéèlè ìtàkà omi yà àlàmọ́ náà. mọ mọ mọ ẹ máa wo bẹ́ẹ̀ bá ń ké kúránì ẹ máa jírí ẹ wò orí. dàwa àwùkọ́ bíkà hamsun. dàwa àwùkọ́ bíkà hamsun. ndakasùn wọ́n ti hí. fadumu aliyah tafus bilẹ̀ khayri wa safar. خلاو بطني وقرآن تدبر كذا تدرع باقي ساعة ساعة àbíyà ẹ sì ń bẹ ní. bọ́kàn rẹ bá le bí òkúta kuranu ni ọmọ ké bàbá wa ń ké lásán kọ́ má dùn wọn lásán ohun kọ́ wọn ní o dùn lóòótọ́ kurani ọ̀sọ́ rẹ̀ ní kó wọn ò dùn níbi àti ẹ̀ bá yí lé nísìnyí fún wọn ò bá dùn àdánwò dé ìsára kùn já lọ àwa ti kàn fága ní kókò mi bẹ́ẹ̀ ni ohun eléyìí wọn ò dùn ún àwọn oṣù bíi ńlá yìí ẹjọ́ ìjà ni ọ̀rọ̀ yìí bísímìlá yìí àmẹ́ni ẹ̀yìn mi alágbárí àdìsẹ́rì ìyànní. èmi ń ṣe fàájì lọ náà o ìbáwọn méjì ni ọba ti kàn fáyìí sọ́kùn mi àbá yìí sàgbà máìkì wọn ní. a'udhu billahi minash shaitanir rajim ní àìsíkò ẹ̀rọ tí ọgbọ̀n wá sí. innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu amọ̀rẹ́ kàsí nìyẹn. innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu eh. tatanazzalu alayhimul malaa ìkà. ẹyin mọ̀rẹ́kà sísè fẹ́ jòkó. alátakàfù wàlá tàzánù wà bùṣírù bíljànàtì láti kòńtóńtò àlò. amọ̀rẹ́kà sínú bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ láàrin wa yọmọ ìyá kan náà ni wa. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá rádà bí yà tí wọ́n ṣàdúrà fún babalágége tí ọba sami ah, kìí sábà ti wà àlùbáríkà rẹ̀ ó fúyẹ́ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá rí mọ́ríkà tí wọ́n bá ṣàdúrà lájí àgbà tó ní tọ́ka pẹ̀lú wọn àlùbáríkà rẹ̀ ó wọ mi àwọn méjèèjì nǹkan kan náà ni wọn mọ ya kan náà ni wọn àdúgbò kan náà ni wọn láyìlá láyìn kan náà ni wọn ẹ wo nǹkan ah, ah, Allahu Akbar ẹ̀yin wo lèmi gbogbo mọ̀ríkà sí lọ́mọ ya tèmi àwọn náà sì mú mi lọ́mọ ya bàbá sàdúrà bàbá sàdúrà fàfà tiwa ẹ lọ gbọ́ wo késẹ́ẹ̀tì mi yín sàdúrà fáwọn méjèèjì. bẹ́ẹ̀ni. àwa tó máa gbé salami. salami mi salami bi salami. ṣé adamu la wa fi sàdúrà fún. alo ṣamusila ye matidi le wa ami. bẹ́ẹ̀ni ọ̀nà wo ẹgbẹ̀gbẹ̀ wúgbà tọ́jọ́ sí adamu. alo ṣamusila ye ìlíwé àmì. ọ̀nà wo ló gbé kéwú gbà tó yọ sí àdámọ̀ lẹ̀. sàlámì mi sàlámì bí sàlámì. kọ́mọ bá ṣe hu àdámù. àlọ́ ṣé mùsùlùmí àyè má ti di àmì. àwọn náà ni. àlọ́ ṣé mùsùlùmí àyè má ti di àmì. wàláhì bọ́lá wọn ti ṣe bàbá nìyẹn. yàlláhu ta'ala anhu ẹ sì wọ ẹ̀yìn wọn ẹ bá wo baba wa Alhaji Agba ẹ wọ ẹ̀yìn tiwọn náà baba wa Ahmad Kamal ọláyíwọlá khalifa nbẹnbẹn nínú àwọn kàwé wọn gbogbo ẹ níbẹ̀ wọn wà lamẹríkà báyìí mm. Ọlọ́run bá darí wọn dáadáa. amiina. gbogbo wọn lọ́lọ́run tẹ̀yìn wọn ṣe wàláyé ọlọ́run fẹ́ràn baba Alhaji Agba gbọ́. radiyallahu bí lọrin ti tóun ká má rí nípa èèyàn alájàgbàlà kọ́kọ́ kò sí kọ́má kò sí pọ́ sẹ̀mí kò sí pọ́ tẹ̀mí kìnnìkan ó sọ̀rọ̀ ẹnìkan ò lè sọ bẹ́ẹ̀ fàlàjì àgbà níjọ wọn bẹ aláwọn òjò ń gbogbo àfààní ń geri mímbà rí òjò ọ̀dáhùn ẹ tún sọ nbẹ bá ti fẹ́ sọ àwọn tó sojú nbẹ láyé wọn èkú baba wa lépa kúta nbẹ láyé baba alálùkò nbẹ láyé baba wa lórí àfààní dàmọ́ nbẹ láyé àwọn tí wọ́n bẹ̀ ń bẹ̀ ń jọ náà nù gbogbo àfààní ń geri mímbà rí kí ọlọ́run èmi lágbájá masa wọlé àwọn itima tí mo ṣe síwájú rẹ jójú ọ̀rọ̀ Ọlọ́run wọlé itima o o ògèrè obìnrin olóbìnrin itima o lọ sí nbọ kan lajẹ àgbà ọbọ bẹ́ẹ̀ ni èmi Kamaludeen wọlá pé ìsí obìnrin olóbìnrin la sọrí lẹ́yìn ìyàwó mi Ọlọ́run bá ọ̀rọ̀ jù baba olórí àfàǹdá ní ilé Dáwúdù sàlẹ̀ ọjà sínú mọ́sálásí jimoh bìtá kọ́ mọ́sálásí sínú ẹ̀ o bó ti súnmọ́ra wọn tó káwọn tó pàwọn débẹ̀ àwọn sì ń fún aṣọ. ọlọ́run mọ́sá wọlé àfa mi lọ́dọ̀ ọlọ́run àdá àwọn akíbarù. ẹ ẹ nígbà ọkàn nù àfa gbà nù. wọlé pé èyí sí aṣọ obìnrin olóbìnrin kan rí láyé. ẹ ẹ ẹ bàbá alájà gbà ní sọ̀rọ̀. tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ ọlọ́run. ọmọkùnrin pupa ń gọ̀hún níwájú bàbá wa dókè nẹ́ẹ̀nì mo fẹ́ kójú rọ. ẹ rí. láyìlá ìlàlá. òjò sì bẹ̀rẹ̀. ọlọmọ sàkárà kún àlùbáríkà àyè buhari. bẹ́ẹ̀ yọ bàbá da bẹ́ẹ̀ yọ bàbá da yẹ́rú ká má wàá rómi nísìnyí gẹ́gẹ́ náà ẹ má tò wọ́n má bàa jẹ wàá yóò bá wàá jẹ́ kójú ọ̀há yanyan tí ò ní rọ̀ mọ́ ẹni kí Buhari ọkọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀. òjò ọlọ́run ó pè òjò àbí kí lẹ wí. mo la wa ń lọ kóńkà kọ́lá kò ní í sú ká máa bọ́ bẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo wa ẹlòmíì geri ìyàwó ó tún geri ìyàwó àbúrò ẹ̀ ogun ti làdáni ogun ti lè mọ́ mù àtẹ̀wá wa sẹ́ ó gbé nǹkan mi lé wọn lọ́wọ́ ó tún rún yòó ń yá èyí ò tún lóyún la ilaha illallah ah abáyàyà olùmọ̀wá sọ ma pé inni amantu bi rabbikum fasmaru ni. inni amantu tún bírọ̀ bí kún fásmẹ́rù ni. a ó ní mo ní ma gbọ́ lọ́wọ́ ọba gbọ́ má sùn ma wo ní ẹ tẹ́tí. kọ́lá yá léyìítà ká omi yà álámù ọ̀nà. a ó ní yà ká omi yà ká omi ó ní yà léyìítà. yà álámù ọ̀nà. àfa o ti dá àlùjá nàtọ́ ọwọ́ agé kájà pé yà léyìítà ká omi ọmọ sí àwọn ìjọ mi yìí yà álámù ọ̀nà ó báyìí pé wọ́n bá mọ tí ń kan báyìí. bímọ já fara lè rọ mí. pẹ̀lú bọ́lọ́wọ́n ọba mi ti fẹ́rí jì mí. wọ́n já ara mi. ó ti ṣe mí ní ìrìnàlẹ́ mú kíra mi. idol lọ sẹ́yìn bàbá púpọ̀. bàbá fún wa ọlọ́run kẹ́ bàbá fún wa fi bàbá sàlìjánà kẹ́ bàbá fún wa. ẹ dákun gbogbo ẹni tí máa ń bẹ níyà yín kó ní àmín. àmín náà. ẹ sì má ti lọ ẹlòmíì burú tó ti gbọ́ Buhari Musa tán àní tó ti parí ó débi àdúrà ńlọnu má ti lọ ọlọ́run tó ràn yín pé kẹ́ ẹ fẹ́ràn mi yìnyín mọ́lẹ́ ẹlòmíín yín gbogbo yín lẹ́sìn mọ́ pé Buhari tàbárí Buhari ọlọ́run ni máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run aṣọ ọ̀fẹ́ tó dàbò mi lára tẹ́mi gan ọ̀ma ọlọ́run wọlé ẹni tínú rẹ̀ ń dùn sí mi kanlẹ̀ mo ti wà níyìn mọ̀jà aṣọ ọ̀fẹ́ náà ya lára mi ọlọ́run. amiina Allahumma bí ọlọ́run aṣọ àbùkù ọlọ́run ò ní dàbò gbogbo yín náà tẹ wà níyìn. mo fi ìṣẹ́jú méjì yìí ìṣẹ́jú méjì ààrẹ ń tí ó tọrọ àdúrà fún bàbá yìí ọ̀túnba gbogbo kẹ́tù ni ọ̀kan tí a tiẹ̀ ń pè ní ọ̀kan lọ́mọ tí mo ṣe wá sí fún òun dà ṣé ń bẹ ní abiowa wàkílù gbogbo kẹ́tù ni àti hùn àti hẹ̀ a a a ọlọ́mọ gbàdúrà yìí sá àná mi ni wàláyà àná mi ni ìyàwó tí bẹ́ẹ̀ nulẹ̀ mi òun ni a Allah. Allahu akbar. lóòótọ́ ni ẹ yá yìí lóòótọ́ torí ìyàwó mi náà yá yìí alájà eh, wọn alájà kan mọ́ wa wakilu gbogbo ketu ni ká ṣàdúrà fún baba ọlọ́run jẹ́ yín baba ó dáa wọn lọ wakilu ni baba ní ká máa sọ̀rọ̀ baba wa yìí baba da púpọ̀ ó lòun sọ lójú musa ayinu rìdọ̀ àwọn pàdé baba ní wo àwọn ò gbé mọ́tò lọ wọn wá ní ọwọlé la ilaha ẹ wo nǹkan wọ́n tún lọ yá. la ilaha illallah. Hmm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìwọ ló dá lọ́dọ̀ wa bá bẹ́ẹ̀ni àyínú ìdọ́lọ́mọrin lọ́dọ̀ bàbá ni wọ́n fi ọwọ́ ẹ̀ ni wọ́n fi wò wọ́ ọlọ́run wọlé ọjọ́ náà bá wa fẹ́rẹ́jì bàbá ọlọ́run. àmín ẹ lápò ṣe àmín. àmín. owó àdúrà ní retí o bàbá wa alimọ̀rìkàsí àgbà bàbá wa àwọn bàbá wa imam abdulsalam ọba àwọn náà ní one thousand wọ́n ní ọlọ́run kọ́ kẹ́ bàbá wa. akajẹ wa kan náà ẹ̀rí nǹkan ó ní òun rí mi lòun fi yà pé à buhari ni ọwọ́ àwọn two thousand wa ọlọ́run kọ́ kí àwọn tí wọ́n náà tara wọn jáde. Hm? Hm, three thousand ọlọ́mọ́sà kẹ́ ọba tó bí ọ. amiina. fọkànbalẹ̀ o sì ké o kéré wálé. inshallah. president nudwan ọlọ́run ò ní kájú pa yín àánà mọ́ wàdúrà wa. big boss akéwèjẹ kétu òun náà mú two thousand wa. ah johnson wọ́n lọ́gọ̀ ọlọ́pàá ló kí wa wò askari wetin you carry stability Okay, stability ọmọ bàbá má wọrí ọlọ́run ó ẹ jẹ.